Hasan al-Basri òun ló gba hadith yìí wá ẹ̀rí pé ńgbà tá a ti wá ní al-Hasan al-Basri kìí ṣe sọ̀hábí anabi àbí sallallahu alayhi wa sallam bal min at-tabi'in òun náà gbọ́dọ̀ lẹ́ni tí ọgbà wa lẹ́nu anabuwa muhammad sallallahu alayhi òun ló jẹ́ ọ̀fà tó dùn bẹ́ẹ̀ ó ní haddathana man jundub aw jundab. Hmm? gbogbo ẹni tí wọ́n yí dúndàbù lọ́wọ́ àánú tí ọ̀rọ̀ àwájú mi yìí ká tún ṣe dúndùbù ni ṣe dúndùbù lọ́wọ́ àmì yìí òun mo fi ń sọ pé ẹ worú àwọn tíra yìí ẹ irú eléyìí ó dàbí pé àṣìṣe ọ̀pọ̀ ń bẹ bí irú àwọn àwọn eléyìí ẹ ká máa wo bàbá ara tíra ń gbà ní. Jundub ibn Abdullah al-Bajali radiyallahu ta'ala anhu nínú àwọn sọ̀hábẹ́ tó gbajúmọ̀ ní tá a gbọ́dọ̀ sọ̀sẹ̀ máa jiyàn pé ṣé dúndúbù ló kẹ àbí dúndábù sọ̀hábẹ́ ànábì tó gbajúmọ̀ ní orúkọ rẹ̀ ní dúndúbù ibn abdullah al-bajali radiyallahu ta'ala anhu òun ni sọ̀hábẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó gba hadithi wa kí ni dúndúbù wí. قال حدثنا جندب في هذا المسجد الإمام الحسن البصري نمثلاتي في هذا المسجد هون جندب تبام صور في هذا المسجد مثلاتي ونو حدثنا في هذا المسجد ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá قال الحسن البصري حدثني جندب في هذا المسجد جندب لو سو حديث يفهم قد انه مثلا سي لو حديث نافهم طيب مثلا سي هو نعم مثلا سي ولا يرو بويه كوجه مثلا سي النبي صلى الله عليه وسلم ara ẹ̀kọ́ tí mo táwọn ẹgbẹ́ àwọn àfáà ti máa wo torí tá a bá ń wo pé bó làwọn àfáà ti mọ̀ fádìsì kan lẹ́sẹ̀ ńlẹ̀ àdìsì kan lẹ́sẹ̀ ńlẹ̀ tọ́ba yìí pé ní mọ́sálásí ànábì nìtúmọ̀ mọ́sálásí ìtúmọ̀ ni àdìsí yóò bá wà nù àdìsí tá a mọ̀ ṣe ṣàkù sí pé bọ́yá arọ́ ni àbó tọ́ ni torí pé ti jẹ́ àmọ̀ pé alḥasan ibn abilḥasan albasri òun ní sọ pé hadathana Jundub Al-Hasan Al-Basri ò sínú ẹni tí ń gbé Madina dépò tí ọwọ́ àmọ́ ẹ̀la kó fi máa sọ pé fi hadha al-masjid wa innama ya'ni masjid al-Basra masjidu al-Basra masalasi ìlú Basra nílẹ̀ Iraki lónìí òun ni ilé alimami alhassan albasiri gbà pẹ̀lú pé fi haza almasjid ayi fi masjidi albasọrọ basọrọ ń ṣe ń bẹ ní ìlú tó gbajúmọ̀ lónìí wọ́n wà nínú orílẹ̀-èdè tá ń pè ní ilẹ̀ iraq lónìí nínú ẹ̀kọ́ tí mo fẹ́ ká tara yẹn bí ni pé irú àwọn nǹkan báyìí ó ní ibi kéèyàn wádìí ni kèsì pé kéèyàn kàn rò pé báyìí ni ó lè jẹ́ ẹ wo hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam tí ẹlòmíín tú lọ́nà mi anabi ní sallallahu alaihi wa sallam alqiblatu bayna almashriqi walmaghrib alqiblatu bayna almashriqi kí ni túmọ̀ rẹ̀ anabi ni bẹ́ẹ̀ bá wá bi tẹ́ ẹ dájú kọ tẹ́ ẹ bá ń kírun o ẹ wá sáàrin bùyọ oòrùn àti kíni àti bùwọ rẹ̀ ẹlòmíín wá ń lò yíyún nàìjíríà lónìí ya anabi ti ní kébìlà ò kú ò àárín ibùyọ oòrùn àti kíni àti buwọ́ rẹ̀ ǹjọ́ ṣe é ṣe bẹ́ẹ̀ kó o pé ní gbogbo ayé báyé ti rí nì àbí ó ṣe pé ní kébìlà yìí ṣe pé kébìlà pé ọ̀nà mẹ́rin ọ̀nà kẹ́nà kébìlà ọwọ́ àbí tí kébìlà ọmọ wa jẹ́ bẹ́yìn alimagiribi wàlímàṣiriki fara nàìjíríà kọjẹ́ bẹ́ẹ̀ fara amẹ́ríkà kọjẹ́ bẹ́ẹ̀ fara china. Hmm? tọ́jẹ́ bẹ́ẹ̀ fara South Africa orúkọ àwọn wọ̀nyí ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí òǹkàlùkù wọn dúró sí ndé wọn bá jẹ́ bùyọ̀ òrùn fẹ́nìkan ní ó ṣe kínní yóò jẹ́ bùwọ̀ rẹ̀ fẹ́nìkan ebi wọn bá jẹ́ ìbùwọ̀ rẹ̀ fẹ́nìkan yóò jẹ́ bùyọ̀ rẹ̀ fún ẹnìkan. hadith anabu muhammad sallallahu alaihi wa sallam yìí òun lọ́jọ́ bí eléyìí náà fi haza almasjid masjidu basoro ní ń wí o níjọ́ tá nẹ́bi sọ̀rọ̀ yìí náà kébìlà àwọn aráàlú wo là nẹ́bi ń júwe kébìlà tó ahlil madina faqat kébìlà àwọn ará ibo là nẹ́bi ti ń sọ̀rọ̀ yìí níjọ́ náà nílùú madina là nẹ́bi dúró àwọn ará madina là nẹ́bi ń bá wí níjọ́ náà èyí wọn apply kọ́lá kọ́ apply sí wọ́n tó ń bẹ́ ńlọrin kò apply sí gbogbo ẹni tí ń bẹ ní nàìjíríà kíbílà tiwa ọ̀nà mọ́ṣíríkù lọ́wọ́ kìí ṣe bẹ́yìn náà magrebi wal mashriq a rí kíbílà tàwọn ẹlòmíì magrebu ló wọ́n wá gbogbo bí àwa ń kọjú sí níṣẹ́ àwọn tó bá tún kọjú sí àwa láyé opposite direction là wà síra wa ìrò eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ lónìí kan ẹlòmíì ó kékeré ànábì ti wí ń wọlọ́ ọ̀gbọ́n tí. alqiblatu bayna almashriqi walmaghribi ay qiblatu ahali almadina bẹ́ẹ̀ bá dé madina lónìí kò yàtọ̀ bá nẹ́bi ti wíwọ́n náà ni sallallahu alayhi wa sallam níbo ni wọ́n ń kọjú sí ní madina nẹ́bi lónìí òun níbi táwọn máa pè ní south òun níbi táwọn máa pè ní kíni south ń tún máa ní láàrin kíni ibùyọ oòrùn àti kíni àti ibùwọ̀ rẹ̀ àárí north àárí south but south ní tàwọn ará Madina bọ́ sí lẹ́yìn bá délùú mi kọ́dà ń Saudi ó lè má rí bẹ́ẹ̀ bọ́bá kó ń Saudi oru Nàìjíríà tí mo wí ó lè má rí bẹ́ẹ̀ àfi kéèyàn wá bo ní alkaabatul musharrafa ìbòlọ́wà léyìí tá a ti wá mẹ́nu bọ̀rọ̀ kébìlà yìí akànyà lọ bẹ̀ ni bọ̀túngà ti mẹ́nu báyìí ọ̀pọ̀lọpọ̀ fanfa tí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí wa lónìí ó ṣeni láàánú kò yẹ ó wáyé torú àdéhìí ilẹ̀ lómi ò dúró lé lórí wọ́n sọ fún wọn pé ibi tá à ń ti ń kọjú sí kírun tá à ti ń kírun yìí ọba mu o ògèdè pé bẹ́ẹ̀ lómi bá tiẹ̀ gbọ́ pé táwọn ọmọ òǹwé òun ni wọ́n láwọn lọ́ọ́ fi ẹnìkan wò ó àwọn ọ̀gbà ànẹ́bí ní alikébílátú bẹ́ẹ̀ ní ẹ̀fọ́mẹ́sìrì ọ̀takùra wọn. èyí ti ṣe àràmù kéèyàn orí orin iṣẹ́ ìgbàlódé kan tí ó jẹ́ sí ọrọ̀ ọ̀hún ìbá bẹ́ẹ̀ fáànù lèmi rẹ̀ wà yìí èyí wọn ò sínú bídíà ẹni tí ọba gbẹ́sìn yé bẹ́ẹ̀ bá kí lọ́rọ̀ bídíà pọ́nbélé fún yẹn máa gbé e bẹ́ẹ̀ náà ń lo máìkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń gun mọ́tò ọ̀gbọ̀ yé nù ẹni tí ó ṣe ẹnìkan náà wéé tó fi máìkì bọnu wí bẹ́ẹ̀ fún pé ṣé ọwí náà wéé tù rí o tó ń fi kíni ó fi hàn pé kìí ṣe bá dànù ọ̀rọ̀ bídíà lóyún oní tí máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìbáadà gbogbo nítorí bá ti nídìí kí yẹn dà ní ọmọ fẹ́ sin lọ́hùn bọ̀ bá gbọ́ pa nẹ́bí tí wọ́n ẹ̀sìn bẹ́ẹ̀ má sìn ọ̀gbọ̀n wà léyìí rẹ̀ àmọ́ nítorí bá jẹ mọ́rọ̀ ìrìnsẹ́ ní ìṣó ọ̀jẹ́ pé yẹn dà ní ọmọ fẹ́ sin lọ́hùn bẹ́ẹ̀ níbi ọ̀wọ́ sílẹ̀ dákun ọ̀rọ̀ tẹ́bílà tẹ́lómi ọ̀wá kágídí bolẹ̀ kó tó máa wá pa nẹ́bì lówì à tẹ́bílà ara mẹ̀dínà náà bá nẹ́bì ti dìtà ìgbọ̀n bẹ́ẹ̀ lórí ila yawmil qiyamah tí wọn náà bá dé mẹ̀dínà lónìí wo bí òun ti ń yọ kọ̀ wá wo bí tí wọ́n ń kọjú sí sọ́ọ̀ kó bó ti ń bá nẹ́bì ti dìtà ìgbọ̀n náà lórí àmọ́ yóò orúkọ ibi tá à ń kọjú sí ọ̀kan náà ni bọ́bá wa ń bẹ̀ ń sí wọ bá a ṣe kọjú síra wa mọ́sálásí nísìnyí náà bí kábà bá wà láàrin mi àtàwọn àfáà tí wọ́n fẹ́ yìí ti ń bẹ̀ ń ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí ó kọjú sí sẹ́mi pẹ̀lú wọn àbí a bá gbọ́ pé ibi àti ń kọjú sí tẹ́lẹ̀ ní wọ́n wá ní wọ́n ní kọ́mpáǹsì làwọn fi kọ́mpáǹsì làwọn fi wò ó ní wọ́n ní gógó hàtì làwọn fi wò ó ní sọ́sà ti dájú pé ibi kàábà wà ní ẹ kọjú síbẹ̀ wọ́n ti yàn tó máa wá lò pé àdìsí làwa gbẹ́sẹ̀ lé òun já sálà ní ọ̀ gbẹ́sẹ̀ ládìsí o ẹ̀bùn Muhammad sọ̀rọ̀ ó ti sàlàyé fún wa pé bẹ́ẹ̀ ayé Al-Qur'ani ti yí wa walli wajhaka shatral masjid kọjú sí mọ́sálásí yọ̀wọ̀ ẹnu rúfọ̀ tọ́kàn wà ń bẹ̀ ni pé bẹ́ẹ̀yàn bá ti ń jìnà sí mo ti sọ ń bì òun ni máa kú yẹ ẹni ọba ń wo kàábà lójú báyìí bọ́bá rárá yẹ lé lé lé tó yẹ kó lára kàábà bìsíbírí ń bọ́jẹ́ bíi tó kéré jù bíi íǹtì kan kò ní o ti ń wo kàábà báyìí ọwọ́ apẹ̀ báyìí pé ẹbẹ́ nu íǹtì kan náà mi òwò ní o kàábà níwájú rẹ̀ ọgbọ́dọ̀ gbọ́dọ̀ rí báyìí ọgbọ́dọ̀ kọjú sí mọ́tẹ́ rí bẹ́ẹ̀ yẹn bá ti ń jìnà sí yọmọ wa rọrùn láti kọjú sí kíni ṣàtọrọ àlùmọ́sí ọ̀nà boni lókùtọ̀ ọmọ ìbéèrè ọ̀nà boni kàábà wa ìwọ̀n lójú ọ̀rọ̀ ọ̀hún lànàbí náà fi júwe bẹ́ẹ̀ fáwọn ará nàbí náà pé bayna al-mashriqi wal-maghribi ẹ wo how níbẹ̀ láàrin mashriqi àti maghribi àmọ́ ó rí pé ọ̀nà boni dákun tó ń tọ́ lọ́hùn ẹ mẹ́jọ á lo agídí tí ò ti àǹfààní kankan. kéèyàn ọba mọ̀ ṣe kú láyé ń kírun síbi tí èsè kébélà insha allahu ta'ala ọlọ́run gbà wọn. ìtòjá wíbẹ̀ ni pé nítorí pé àwọn tó kí bẹ́ẹ̀ nígbà tá a nẹ́bi dégboro Madina ọlọ́run ò sì fi wọn kọjú sí Kaaba Jerusalem wọn kọjú sí níjọ́ tá a sẹ́ dé pé ẹ yíjú kú ẹ máa kọjú sí Kaaba àwọn kan wá bẹ̀rẹ̀ sí àwọn bàbá àwọn ìyá wa tí wọ́n ti wá lọ ńkọ́ jẹ́ gbogbo ọ̀run tí wọ́n tí wọ́n kì í kò tún wọ́ mi báyìí àyá al ni bá sọ kalẹ̀ pé ọ̀wọ́ mi. wa ma kana Allahu liyudi'a imanakum lọ́wọ́ tẹ̀síwò àyà rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ọ̀run yín tẹ́ ti kí kó tó di kẹ́ kọjú sí Kaaba yìí ma kana Allahu liyudi'a orífẹ̀ẹ́nú kẹ́ fi kọjú bẹ́ẹ̀ àmẹ́ni ọba wa mọ̀ tọ́wá ń lò fẹ́nu àbí ń pẹ́ àdìsí kan ló ń gbẹ́sẹ̀ lé kọ́mọ́tara rẹ̀ o nínú májẹ̀mú sihhati salat min shuruti sihhati salat nínú májẹ̀mú tí ò gbọ́dọ̀ má ti nù ún kí wọn ọba wọlé òun ni kò ní sí kíbla èèyàn bá kí wọn kọ́ wá dáa jù bẹ́ẹ̀ lọ ọ̀farabalẹ̀ tọ́ ọba ti kọjú sí kíbla òun náà ẹni ọba ti kọ́ máa títí tí wọ́n mọ̀ kò sí láì fi bẹ́ẹ̀ kọ́lá kò sí lọ́ọ́ dáhùn padà ẹ̀jẹ̀ ayé alukurani wọn náà kí àná lọ́hùn bí yóò bí á ẹ̀dá kò ní mọ́kíláàsì tí ilé ìgbà ti ń wáyé kí n tún fi kún un ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí mi ìjọba wa wí fún wọn náà ìmọ̀ọ́mọ́ wa kọjú síbi kan àwọn ẹbí ń bẹ lẹ́yìn rẹ̀ kọjú síbò mi làákà yẹ kó bíyàn pé wọn ti mọ́ọ̀mù lọ wọlé ni níta ti ń bẹ lẹ́yìn. àbí ọlọ́run ọgbà àtẹlẹ́ yìí lọ́nà báyìí yóò sì gbà sí lọ́nà báyìí ọ̀pọ̀lọpọ̀ náà ìmáàmù ọ bóyá wọn ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo ilẹ̀ nàìjíríà pátápátá ibi tí kaaba wà sí wa ọ̀nà àbúyọ òun wá ọwọ́ pẹ́sọ́nà àlàáfíà díẹ̀ ẹ wàá rí mi ti gbọ́ bẹ́ẹ̀ yẹ àmọ́ àwọn èèyàn ti ń bẹ lẹ́yìn rẹ̀ àwọn ò ọ̀kan kan báyìí ni èyí náà ọba mu àmọ́rù òun ni ọba jẹ́ o torí pé ó ní ibi téèyàn bá yí kú òyẹ́nyá ẹ̀wù bá nẹ́bi ti dúró rẹ̀ bẹ́ẹ̀ náà lè má ṣeré pé ó dìgbà téèyàn bá tó yí kú òyẹ́nyá láàrin pọ́ìntì méjèèjì ni ìwọ̀n wọlé mọ́ àmọ́ èyí fi da ni pé ńgbà tá a bá ti gbọ́ pé bí ọ wà gan ni ibi tọ́lọ̀ ní akọjú sínú kò sì wá bá a mú èyí táwọn rí lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ wá kọjú sí bòmí èyí ń tẹ̀ burú innama ju'ila al-imamu liyutamma bihi Ànábì sallallahu alaihi wasallam níta gbé màmú kalẹ̀ fún ni pé ẹ̀ máa wò kọ́tẹ̀ lórí wọn tó bá ṣe òun yẹn ṣe ọlọ́nkọ́ mẹ́ta fún un. torí náà tá a fi yàlọ́ bí eléyìí láti ṣàlàyé ìhàdá àlùmọ́sí àfi kéèyàn ọmọ àlùmọ́sí yìí dùn bẹ̀ ń ọgbọ́n eré bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kíbílà náà ká gbọ́ yìí tá nẹ́bí ń wíyé ká má máa wá tu lọ náà. kí ni jundubù la nẹ́bí sọ sallallahu alaihi ọ̀là nẹ́bí ni kana fi man kana qablakum rajulun bihi jurhun ọ̀là nẹ́bí sallallahu alaihi wasallam nínú àwọn tó ti ṣáájú wa arákùnrin kan bẹ bihi jurhun ọgbẹ́ ọgbẹ́ wà lára yẹn síbi kan ó bù lára ẹni òun là ń pè ní kíni jóròṣù ó yàtọ̀ fún dáròṣù ọ̀tọ̀ ní jóròṣù ọ̀tọ̀ ní kíni torí mo gbẹ́ni kan jọ ní tó ní ilmu ilmu jóròṣù wà ta'dil ilmu jarhi wà ta'dil jarhu ni ọ̀rọ̀ tí wọ́n sọ sí yàn pé nǹkan báyìí ń bẹ lára ẹ̀ ẹ̀gbẹ́ bí ọgbẹ́ náà nù báwọn àfáà bá ní ẹwọ lámọyìn dáadáa òpùrọ́ ni o bọ́bálà nàbí wí ẹ má gbàgbọ́ jarhu nù jarhu bí fathi alìjìn yóò làwọn àfáà ń pè ní ilmul jarhi wàtàdì àmọ́ jarhu ni ọgbẹ́ ìmọ̀ nǹkan bú yẹn bẹ́ẹ̀ àbí nǹkan kan tọ́ba ti ń la ẹ̀jẹ̀ lọ èyí ò là ń pè ní kíni arákùnrin yìí ọgbẹ́ kan ń lára ẹ̀ fàjẹ́sì hàn ah, arákùnrin yìí bá sojo ara rẹ̀ ọ̀balẹ̀ ìjẹba ti mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ìpàlùkù ẹlòmíì ọláfaradà ẹlòmíì bí nǹkan ń tilẹ̀ wó kéré mọ́ ní àfaradà jáde hàn ah, arákùnrin yìí ò sẹ́ni tó ní kíni ọ̀sẹ̀ni tó ní àfaradà ìyàrá tó báyìí. fa akada sikinan tó bá kú mú ọ̀bẹ fàkàzàbíhá yàdàwù ṣé ọgbẹ́ díẹ̀ ni ọba kú fẹ́ kàzàbí máa ná kọfà ọba kú gé ọwọ́ yẹn yẹn pé ọgbẹ́ díẹ̀ yìí fún wọn yẹn ju rẹ̀ yẹn yẹn. fàmà rọkọ àdámú fàmà rọkọ àdámú hàtàmà ẹ̀jẹ̀ bá ń dà wọ̀ wọ̀ wọ̀ ẹ̀jẹ̀ yóò wá dá. bàbá ní kábíra wa ọgbẹ́ tí ń bẹ lára ẹ̀ lọ́pàá àbẹ̀wò ara rẹ̀ tó gbé ọwọ́ ara rẹ̀ tó gbé nílé ìtọ́ hàn sáwà pé ọlọ́run àdáfà wa pé ká mọ kọ̀ọ̀kan ọlọ́run ò ọwádìí kọ̀ọ̀kan ọjà àfà bá tì mí tọ́ èyí nìkan lọ́lọ́run ó bí èmi àti wọ́ ìbá tínú lẹ pẹ̀lú alimul ghaibi wash-shahada ìtọ́ hàn sáwà ni pé a tí ì bá ṣe pé ìtòsí yìí á bọ́yá ọ̀tán ẹnu tọ́lọ́run bí èmi àti wọ́nu má wàá di ju yóò lọ mọ́. torí náà ẹ̀jẹ̀ yóò dá títí ọkùnrin títí. fama rọkọ àdẹ́m hatta mata. Okay faqala Allahu azza wa jal ànábì ní wí bẹ́ẹ̀ ọ̀là ànábì wa sọ báyìí pé ntọ́lọ̀ ń wí ń pa ntọ́kùnrin yìí ṣe o òun ni pé abdi badarani bi nafsi ẹrú mi kánjú gbẹ̀mí ara ìtumọ̀ rẹ̀ ni badarani bi nafsi ẹrú mi yìí ṣiṣẹ́ kínní ọkànjú gba ẹ̀mí ara arọ́mùtù àlẹ́ yìí lè dàbí ọ̀tàlìjánà léwọ̀ mo ti kíni ẹbí lọ́lọ́run yìí bẹ́ẹ̀ sallallahu alaihi kátó kò ń bi lábúlù yìí abidi ẹni ọlọ́run ní òun ṣe àlìjánná léèwọ̀ fún ó sì fún pé ní kíni abidi ẹrú mi ìyẹn ni pé gbogbo ẹ̀dá láyé àtẹni tí ń sin àtẹni tí ń sẹ̀ ẹrú ọlọ́run ni àtẹni tí ń sin lọ́run àtẹni tí ń ṣe kíni àtẹni tí ń sẹ̀ torí pé ìtumọ̀ abudu èdè tiwa kọ́ èdè lárúbáwá ni ntí lárúbáwá ń pè ní abudu ní ordinary lay gbogbo ẹni tó bá wà under control ẹnìkan pépé ni kò lè dá nǹkan kan ṣe àfihàn tẹ́ni tó ní control rẹ̀ bá fẹ́ fi ṣe bí gbogbo ẹ̀dá ti rí nu o gbogbo ẹ̀dá ọlọ́run àtẹni tí ń sin lọ́run àtẹni tí ó sìn ntọ́lọ́run bá fẹ́ ló lè fi ṣe àmọ́ ọ̀bùdíyà kan wá ń bẹ ìjẹ́rú ọlọ́run kan wá ń bẹ wọ́n ń pè ní ọ̀bùdíyà tó ń mùsàràfà tí yìí ń bẹ́ẹ̀ kí wọ́n pè yàn nírú ẹrú ọlọ́run ni yìí ń bẹ́ẹ̀ irú ẹ̀ ni ìdáná nàbí asọ́rọ́ ìhábìbì ilẹ̀ ìyá ẹ̀ ẹrú ọlọ́run bẹ̀rù ẹrú ọlọ́run ti ń gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu wọn làwọn afáàmọ́ torí náà níbí ọ̀bùdíyà àmà ni àbí fásọ̀ ọ̀bùdíyà tó ní àmà ẹrù ọlọ́run gbogbogbò ni o kọ́mẹ́dàmọ́ làákà ìwà tí a ah, àlẹ́bí ní oníwàlì jẹ́ náà oṣù fún ẹrù ọlọ́run ni ẹrù ọlọ́run bí irú gbogbo ẹ̀dá ìfúnmọ́ ẹrù ọlọ́run bí ṣe déédéé kí ni ẹ̀dá ọlọ́run ń bẹ ní apẹ̀ kápá ọlọ́run tó bá wúlò lè tuntun àmẹ́nu tó ṣe yìí bàdára ni bi nafsihi حرمت عليه الجنة كان فكر حديثي الإمام المقدسي تطوريه بسبي انتو في الدراية كتاب القصاص رحمه الله أن يقبل ميانيكا ẹni kan ó fọyàn lójú ẹni ó fọyàn ẹjọ́ yọyàn lẹ́yìn ẹni ó ṣe gbà tọ́sàwó fẹlòmíì ẹni ó ṣe fún rẹ̀ ńkọ́ lájọ tiẹ̀ ní gbogbo ẹni ó bá dọ́gbọ́n sẹ́mi ààrẹ ṣe ìnira yìí pọ̀ kí wọ́n máa lọ bàdàrà ní abdi bàdàrà ní bìnnẹ́sì haramtu alayhi aljanna. bí nìkan ká nẹ́bi ti yí o sallallahu alaihi nínú hadithi míì ó wà lójú ogun nẹ́bùa muhammad sallallahu alaihi wasallam nínú dalailu nubuwa ara àwọn ẹ̀rí pé a ànẹ́bi ọlọ́run lẹ́nu ọlọ́run ànẹ́bi kan wò sùn ọ̀rọ̀kùnrin kan nínú àwọn tí jọ ń lọ ojú ogun ní mùsùlùmí ni o ànẹ́bi sì sọ fáwọn tí ń bẹ pé a sí kíni ọmọ ẹ̀nà bígbà tí èèyàn rí yàn tí láwàní rẹ̀ fẹ́ kan kíni kan wá lọ́mọ ẹ̀nà ni sọmọ pé yọ dààmú làákà yàn pé mọ́lọ̀ mọ tó wé mọ́ láwàní. ànábìlẹ̀ nìyí o nǹkan hàn sí mi ní ọmọ ẹ̀nà ni. sọ̀hábẹ́ tó gbọ́ yìí náà ọ̀ dààmú rẹ̀ ẹgbẹ́ kíni sọ̀hábẹ́ yìí wá ṣe sọ̀hábẹ́ yìí wá gbogbo bí ọkùnrin yìí bá dúró lòun á lọ dúró ìdílé yóò fi wọ náà yóò fi jáde wọ́n lọ jihad fi sabilillah wọ́n sì gbà fà nẹ́bí òní pàrọ̀ sọlọ́lọ́ arákùnrin yìí bá sún òun náà pè rọrọ bí ìgbà tóun náà sún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bọ́ bá ti dìde òun náà dìde títí títí tí òun ó wò kí ni ìgbẹ̀yìn ya wọn padà túfọ̀ rẹ̀ já ah, ọkùnrin six feet àti seven feet àti pàṣẹ bí ogun tó ti ń tẹ̀lé ìgbàwá jáde sí sọ́dà kọ̀ọ̀rọ̀ tó gbà lónìí pàǹdẹ́bí ọlọ́run ẹni tẹ́ ni wọ́n pa sójú ogun yìí òun ń tẹ̀lé láti jọ́ta mẹ́bí tó ṣẹlẹ̀ ni pé mo ti dákin tó ọjẹ́ ògbójú tó ọwọ́ ba òun náà níbi kan àmọ́ nǹkan báyìí kò lè gbẹ̀mí rẹ̀ ìtúdà ọba àyàn lọ́wọ́ àbí ba lẹ́sẹ̀ lọ nàdí ẹ̀mí tààrà ó é ṣe wọn ó wò sàn àmọ́ ìrora yìí ọ̀pọ̀ lójú rẹ̀ àbí ń wò pé ah, irú òun náà sẹ̀mọ̀ fáwọn ọmọ ìpẹ́ra wọn lákin àwa yìí ni kí wọ́n tún wá pé ẹnìkan ẹnìkan gbé lọ́wọ́ ẹnìkan ṣe kínní ó ní fún rẹ̀ nígbà odò ara rẹ̀ ọgbẹ̀ni ìtìpẹ́ nìkan ló gun ní oṣù tó lé yìí lọ́lọ́run ti fi hàn lẹ́bi pé gbẹ̀yìn ẹ̀ mọ́ ọ̀lọ́pàá ara fífi wà hàbíìsì ń bẹ̀rẹ̀ pé òun àwọn afọ àbí máa ní ìnáwó náà lè dé ìkàwé. ìtúkọ̀ pàtàkì nínú gbogbo iṣẹ́ òun àti ìgbà wo lè yẹn ṣe gbẹ̀yìn kọ́mọ̀jà ajẹ́ni tí ọmọ ẹ̀sẹ̀ ìtọ́lọ́hún ní pìlẹ̀ ọjọ́ yóò wá fi ti ṣètọ́ nìkan rẹ̀ lọ́rùn wọn náà mọ̀ wà kánrin náà kọ́mọ̀jà wọ̀ bẹ́ẹ̀ ni. irú ẹlòmínà ṣe ń bẹ tó pé ẹ wí fún wí fún ọwà lọ́mẹ́kẹ́ ọwà lọ́dọ̀ ọwà gbogbo ẹ̀ kò ní kírun kò ní ṣèkan kọlọmọba sì lẹ́nu rẹ̀ ó gún kó tó kù láyé náà àlù torí eléyìí àwọn àlùfáà fi kọ̀ pé kéèyàn máa jẹ́rìí ẹnìkan pé áà táwọn bọ́dà kẹ́yìn àgbẹ̀nà tí wọ́n tààrà ni ọmọ jẹ́ òkú lélẹ̀ ó sì gbọ́dọ̀ máa sọ náà pé á bẹ́ẹ̀ máa ń wá àwọn ọmọ náà kọ́ lọ́ọ́ wí àwọn lámẹ́yìn ọ̀rẹ́ lomi irú àwọn ọ̀rọ̀ àsọtánlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá fẹ́ rí ọmọ náà tí ń rìn lórí ilẹ̀ kọ́ lọ́ọ́ rí kọ́

eléyìí lọ́lọ́run ọ̀sánú irú àwọn eléyìí bọ́lá wọn bá jẹ ẹlẹ́mi ó ní jíyàn irú àwọn bàbá ọ máa yìí ń dánwò kọ̀ọ̀kan o kọ̀ọ̀kan dá ọlẹ́ nìyí tí wọ́n ń pè wà láàyè tí wọ́n ń ṣe tó ń búra pé á ọlọ́run ò lè forí jìn eléyìí máa láyé kí ni ti adúrú tó ṣe yìí. tí ń búra ló kọ̀ mí tí ń bẹ̀ tí nǹkan fi mé jẹ́rìí bẹ́ẹ̀ ní olúwa ní ànábì ní rìpọ́ọ̀tù bẹ́ẹ̀ o àtọ́jú tó mọ̀ lakọ́dúnláfàrù tó láwù òforíjìn wà àbápò àmàlà gbogbo sẹ́tì wọ́n sì ṣe tọ́jú ọ lójú ọmọ bá gbẹ̀ jẹ́ kọjá ààyè mi ìgbẹ́ tí bá máa jẹ́ bá máa sọ àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ náà àwa ti sọ fọ́lọ́hún àá owó àwọn tó ti sọrú ẹ o owó gbẹ̀yìn wọn o ọmọ èèyàn mọ àwọn bá ara rẹ̀ àtúnyẹ ah, ẹ̀sẹ̀ rẹ̀ pọ̀ ló jẹ́ níbẹ̀ èwo ń tiẹ̀ ẹni tí ẹni tí á ní ẹ̀ máa ń ṣe iṣẹ́ báyìí ti fi ọmọ náà ní ọ̀fẹ́ àmọ́ lámọ̀yìn ọmọ lámọ̀yìn àbí yẹn bí wọn bá ń wọ́ ọmọ náà kọ́ lọ wo àwọn ẹ̀ ah. ẹ̀ ìnáma àmàlú. ọ̀rọ̀ arákùnrin yìí nìsín ìmánì ọba débi kan lára àyàn mélòó wọn pè tí ọwá jihadu tí ó dáhùn ìmánì ga ẹbí máa lọ kí ni. nítorí náà nínú fíkì hadith yìí nìyẹn but èyí tó jẹ́ olórí fíkì wò hadith yìí tí Al-Imam Al-Maqdisi torí ẹ̀ gbé sí parí ìdábò ìṣẹ̀lẹ̀ kan kí ni ìdájọ́ ẹni ọgbẹ̀mí ààrẹ tí Imam Al-Maqdisi fẹ́ ṣe fún ẹ fàyọ àti sọtẹ ni ọgbẹ̀mí ẹlòmíì kọ́dà sọtẹ ni ọgbẹ̀mí oyún tí wọ́n èbí àbí ntókù náà ni pé ẹni ọgbà tara jẹ ńkọ́ kí ni ìdájọ́ tiẹ̀. ẹ̀rí pé ọ̀rọ̀ fi sọ́ọ̀sọ̀ ọ̀kọ̀ apply sóhun gbogbo ọ̀rọ̀ wọn máa má pààyàn wọ́n ṣe é ṣe pààyàn kọ̀ apply sóhun gbogbo náà lọ parẹ́ ẹ̀bàlẹ̀ ẹ̀ pa òun náà ló ti parẹ́ yìí ẹnu tó kù ń pa tiẹ̀ ní kí ni lọ fèsì lálùkì yàrá lọ́jà dìbò yẹn lọ bẹ̀ ọ̀rọ̀ ẹnìkan pààyàn ẹnìkan ṣe kí ni ìdájọ́ méjì ni ìdájọ́ tayé ìdájọ́ ti kí ni àmọ́ ẹni ọba parẹ́ ìdájọ́ tayé tiẹ̀ ti kò mẹ́ta sí àkàtà tó fi jẹ mọ́ lọ́sẹ̀ nílò fèsì lọ́hùn-ún ìpele gbogbo ọ̀nà yóò téèyàn bá lè wá fi bẹ̀rẹ̀ ara rẹ̀ ìbẹ́nu àdìsí ni níbi sọ̀tọ́ là ń sọ débi pé man qatala nafsahu bitummin ẹni ó bá gbé ìwọ májèlé jẹ ṣe ayé ìsún bá ń wá sódà ó pò mu níbi sọ débẹ̀ gbogbo ọ̀nà ànábì sọ ẹni ọba tó bá gun òkè kan tó ju rẹ̀ bọ́lẹ̀ láti orí òkè tó kébẹ̀ lọ́ bá lọ ń hàn wá pé gbogbo ọ̀nà tí yẹn bá fi lè ṣe kí ni bá fi lè ṣe rẹ̀ kọ́dà ní ó jìyà rẹ̀ láì ṣe àmàlẹ́ pé irú tó bá kù ní lẹ́bi ni wọ́n tún máa fún ní májèlé òun yóò tún máa fún jẹ yóò tún máa fún jẹ ẹnu ìjà àná náà. eléyìí la fi fẹ́ sọ fúnra wa pé nínú tá a gbọ́dọ̀ gbọ́ ó burú púpọ̀ fún wọn pé mùsùlùmí kan kò kù kí ló fẹ́ lè fà á. àwọn tí máa pokùn so làwọn tí pé ní gbogbo ayé yìí náà ní gbogbo mùrádì wọn ayé yìí náà ló ti fọ́jú pọ̀ yìí wọn ò ní kò sí rètí ibòmíì mọ́ irú wọn ní máa ronú lọ bíi pé nígbà ayé ìkú ti fọ́jú mọ́ra wọn yìí. bá gbẹ̀mí ara ẹ̀ nínú ìsìlámù bójú olórin bójú onírun bójá láàwẹ̀. whatever reason ọgbẹ̀ni ààrẹ. nínú àwọn ọ̀nà tó tún wá dé bá wa láyé tí ò sí láyà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ẹ mọ̀ pé ṣẹ̀rí ò ti lé principle ti kalẹ̀ lẹ́bi ti gbìbù ó ti fún wa ní general principle gbogbo ọ̀nà nínú àwọn ọ̀nà táwọn èèyàn ń gba gbẹ̀mí ara wọn lónìí kọ́dà tí wọ́n tún modernize ẹ̀ wọ́n ń pe kinní kan ní euthanasia nínú kéwù àwa ń pè ní alifọ́sùlù rọ̀fù wọn ní àwọn pààyàn torí fáànù rẹ̀ ń pè àwọn wọ́n gbẹ̀mí rẹ̀ nítorí kíni torí pé àánú rẹ̀ ń pè ibi tẹ́lẹ̀ yìí tí ó máa wọ́pọ̀ nílé ìwòsàn kọ́dà àwọn fámìlì àmọ́ apply fún àmọ́ ẹbí ní òkú olójú kan láti àbínáwó náwó láti lágbo dókítà ẹ̀ mọ́ ẹ̀mọ́nà tẹ́ gbà gbogbo ọmọ mùsùlùmí tí ń practice medicine tí wọ́n bá fi rú ẹ̀ lọ́ọ́ mọ̀dánwó. ọ̀pọ̀lọpọ̀ níbi tí ṣètọ́ ni òtí ìráyè tọwọ́ bọ̀ láàkà ọmọ ànábì ọmọ ànábì ádámà lónìí àwọn náà ń pè ọ̀dà àmọ́ àwọn ìlú kan ti legalize ẹ̀ lónìí nílẹ̀ Europe pé èèyàn lè wọ́ ọ̀tútù fún rẹ̀ pé áńsà yóò wọ̀ ní bí a ò lè mi. àwọn ìlú kan náà ń bẹ kọ́dà pé àwọn olóṣèlú àmọ́ àwọn náà gbàgbé ni wọ́n bá ṣe ọ̀pá yàn àmọ́ àwọn ìlú kan ti legalize ẹ̀ ń tiwọn pé o lè wá pé ó ti sú wọ. àmọ́ àwọn náà pé àfikọ́ jẹ pé àárẹ̀ ni o àárẹ̀ yìí ó ti pọ̀ ọkọ àtìyàwó máa ń ṣe láàrin ara wọn ó lóun fi sàánú rẹ̀ bóun ṣe ń rí tó ń kérora yẹn ara wọn ò gbá ọmọ lọ ìgbẹ́ni ọba parẹ́ ẹ̀ ó fún àwọn tí ó pa ní kọ́nsẹ́ǹtì tí wọ́n fi pa òun. lóòótọ́ ohun tí ó gun rẹ̀ lábẹ́rẹ́ ikú àbí àmọ́ òun lọ bọ̀ wípé bísímìlá ẹ̀gbọ́n ọ̀pá rẹ̀ náà nínú ìṣẹ̀rí àwọn nínú tó jọ tá a gbọ́dọ̀ ké gbogbo ntí ó kìnà oyúnkóyún tẹ̀lé àkígbe rẹ̀ fún wa àgbọ́ nígbà wọn bá wa ṣe tó yíwọ́ tán wọn máa wá po kára kí ni wọn máa pò mú kánú ìtàn ọmọ kéékèèké tí ń bára nù kí tẹ̀ ṣe mọ́ wọn ẹ̀ ẹ̀ lọ́nà tí tẹ̀lé àní ẹ̀ gbà mójútó wọn gbogbo ọmọ tó bá sẹ́yìn tó bá bẹ̀ láàyè àmọ́. wọn kàn wálẹ̀ ní kí wọn wá wálẹ̀ ọgbà lọ́jà sọ̀hún ọ̀pára rẹ o. lórí eléyìí tí mo wí yìí ní gbogbo ọ̀nà tí sẹ̀rí àlà kalẹ̀ pé ká torí ẹ̀ torí ọmọ ti wáyé àwa kọ̀ aláàgbẹ̀ àfẹ́ tí ọba wa dé tán àjọgbọ́n ti kọ̀tọ́gbọ́n kan o ìyà lórí ìyà ni torí náà àdéhùn yìí lẹ́ẹ̀kan sí ọ̀dá lórí ìdájọ́ ẹ̀yìn ọgbẹ̀mí gbogbo ọ̀nà ara ẹ̀ náà ní kéèyàn ó sì fọwọ́ sí tí wọ́n gbẹ̀mí o forgive consent ní Tunisia wọ́n ti pin lóríṣiríṣi wọ́n ní voluntary Tunisia wọ́n ní involuntary gbogbo ọ̀nà tó sáàtì gbà wọ́n wọ́n rán lálùkìyàmọ́ àjọ ẹni tó parí mo wá wílẹ̀ kan mo ní nínú tí ò yẹ tí ẹ bá ṣe pé ìsìláàmù ti dòrò tán lára yẹn ò yẹ kí mùsùlùmí ronú lọ bí pé ayé ìsùn torí pé gbogbo ohun tí mùsùlùmí ronú tí wọ́n fọkàn ẹ̀ balẹ̀ pọ̀ inna ma'al usri yusra àwọn tí wọn gbọ́ lọ́n gbọ́ ṣe pé ayé yìí nìkan ni hámù tiwọn ẹ́. Eh? àwọn ní bóyá àlẹ́gbẹ́ aláìsìn táwọn náà ń ṣe àmọ́tí ẹ̀ lè mẹ́kì sẹ́ǹsì pé kí á bẹni ìpìlẹ̀ tó ní horo <laughs> gbogbo ayé tó romi ròyẹ̀ fún lélẹ́rí náà lọ́tàn yìí. gbogbo tí ayé yìí wọ́n pé ayé lè gbé ọ̀ṣẹ́ṣe kọ́mọ́sá dánwò àwọn àdájọ́ ọlọ́run ní ọ̀yọ́ wọn rà dánwò àbí bẹ́ẹ̀ bá wá ń kàtà àwọn ànábì ọlọ́run kọ́ àdẹ́wò tó bá wọn ẹnìkọ̀ọ̀kan wò ní tọrọ ẹ. gbogbo ẹni ọlọ́run bá wá fi àdẹ́wò kan mùsùlùmí àbíkó mùsùlùmí tó bá wá lágbára àárẹ̀ ní nǹkan kan ní nínú àwọn ọ̀nà tíṣẹ̀rí ayọ̀ǹda fún yẹn ni pé ọ̀sàbàtà ọ̀rìnlẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lè ké pọ̀ lọ́hùn اللهم أحيني إن كانت إن كانت الحياة خيرا وأمتني إن كان الموت خيرا àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú pé ìnira tó lága torípẹ́ lómi máa kí àdúrà yìí ń bi kùnú tù wá sámú kọ̀ bá mú o torípé ìjọba ohun tí ń bẹ lẹ́yìn rẹ náà ni ìnira mú wọn àdúrà nira ni ọlọ́run á ìnira yìí pọ̀ wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ìnira máa lọ ó ṣèlú sọ̀rọ̀ ó ṣe é ṣe bóyá dẹ́kun ń bẹ lẹ́yìn eléyìí ọlọ́run tó bá mọ̀ pé ń bẹ bẹ́ẹ̀ sí ìgbésí ayé mi ìgbésí máa gbáyé ìkànnàtì ìhàyà káyọ̀rọ̀ àlè ó lóore bẹ́ẹ̀ ọlọ́run dàkùn jẹ́ máa ẹni yìí. tó bọ́ báyìí ṣe pé ní kó wọn lọ nísìnyí ibẹ̀ nìrọ̀rùn wà ọlọ́run dàkùn fún bẹ́ẹ̀ àyè yìí ń rí bẹ́ẹ̀. wọ́n ká pàkíyèsí yìí náà àdúrà yìí ṣe ń lọ àdúrà tí wọ́n wà máa ṣe lórí mẹ́mbà mi ní àtàmù gbogbo àwọn tí ń sàmì bí ẹ̀rín ni tí mo ti gbọ́ ni bàbá máa ṣe àwọn àdúrà náà kéèyàn gbọ́ yí sì mọ bó làá ti máa ṣe. nípa báyìí àdéhùn tó kẹ́yìn ní ìdáàbò alùpùpù àdéhùn tó tẹ̀lé lórí ọ̀rọ̀ ṣòdúdù ni bóyá ká sọ yóò dìjọ́ lọ́jọ́ ìta ọ̀gá náà ọ̀sá kan mẹ́nu bá fẹ́rẹ́ kí là ń pè ní ṣòdúdù kí ló fi yàtọ̀ sí ìtọ́ gbogbo ọ̀rọ̀ kì sọ́ọ̀sì nítumọ̀ pé ẹ̀sìn gbígbà ó sì ń sọ báyìí ó sì ń sọ báyìí ó sì ń báyìí àmọ́ àwọn hududu òun tẹnu dọ̀rọ̀ ẹ̀sìn gbígbà lọ hududu mi ni pé àwọn ẹ̀ṣẹ̀ tí olúwa ti fi ìyá rẹ̀ lélẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó olúwa ti kíni tó ti là á pé lẹ́yìn bá ti ṣerú nǹkan báyìí o ìrú yàrá yìí ẹ̀yin ò lé ikún e ẹ̀sìn gbọ́dọ̀ yọ kó mọ́. ní ọgọ́rin bí lálàá ìṣe gbọ́dọ̀ wá gbé àwọn eléyìí ọmọ ẹ̀nà lọ́gọ́rin kan yọ gbọ́nra mi ní ẹ̀ na ná ní ọgọ́rin lẹ́kọ̀ọ́ mo máa ha dùn mo máa há dùn nípìnlẹ̀ nípìnlẹ̀ límì lọ́n ti gbé kí ni èèyàn ti wá kí a eléyìí náà ara wo ní ìgbà á adu ọlọ́run nínú yàtọ̀ hadu sí kìsọ́ọ̀sù. àyè ń bẹ àṣàfà àfẹlẹsọsọ àṣàfà àtú ìkẹsọ àṣìpẹ èèyàn ká ẹdàkùn ẹsílẹ níbi kíni níbi ìkẹsọ láṣàfà àtà ìlú. nígbà wọn lẹ́yìn ẹja lò àti wàá dájọ́ pé ìtúsọ rí àwọn yìí ẹnìkan wàá gbá wọn lè ní ọlọrí àwọn ìmọ̀ ọmọ ẹsẹ̀ mi ní ẹ̀bá lọ rí ìmọ̀ ṣàfà àbí kíni lẹ́yìn ìgbà tí ìdájọ́ bá ti ṣẹlẹ̀ ẹnu tí ń bẹ ni pé ẹni tí ó ní ẹ̀tọ́ yìí ó lè má gbé ọ̀rọ̀ dé ilé ẹjọ́ ẹnìkan sì wá ní mú ọ lórí lọ́rùn pé tú láàṣẹ ẹni ọjà ó ló lè yá àfikọ́ lọ fi ọ̀rọ̀ rẹ̀ orí ká gbọ́sẹ̀ rí àyè o ẹ̀yìn bá já yẹn ló lè nísìnyí táwọn èèyàn sì yá ọmọ yín náà sì ni ọmọ ẹgbẹ́ nínú tẹ́ bá parẹ́ mọ́bẹ̀ náà yẹ ẹnìkan kan ọ̀gbọ́ kọ́dà bí ẹnìkan bá lọ wú ilé tí adájọ́ ṣẹ̀ríà yóò lóun ọ̀gbọ́ náà nítorí pé ẹ̀ ṣe kí ni ẹ ẹ gbé wá àmọ́lẹ́yìn ìgbà tó bá ti dé wájú ìmáàmù àbádájọ́ ni àbá àfa náà ni tó ti sọ fún yín pé òfin ọlọ́run ní yà a mọ̀ pé yóò le bó bá wọn kìí ṣe ọ̀rọ̀ lé ní ọ̀rọ̀ lé kọ́ mọ́ o gbogbo ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ torí náà eléyìí àbí kíni. béèrè àkọ́kọ́ tá a fà béèrè béèrè tó ṣe pàtàkì ṣe àrọ́mùtún àlẹ́ yìí àlìjáde ìwà lóhùn ká àlìjáde kọ́dà wá sí ti lọ́nà tí ó fi yé wa pé ó di kíni ó di ọmọ ìlànà torí tó mẹ o tó máa àrọ́mùtún àlẹ́ ìjáde ní pé iná ní ọ̀lọ́ kò sí ọ̀sán ní méjì náà yìí kò ti yé àfa wa béèrè pé ẹbí ẹlẹ́kọ̀ọ́ tá a fà gbọ́ yí bẹ́ẹ̀ pé òbí yìí gbẹ́ ń tọ́ wọ náà ní ọmọ gbénu náà lọ láéláé torí yìí náà kéèyàn mọ̀ àwọn kan wọ náà wọ́n jáde ní àmọ́ má bẹ má bẹ lọ́hùn iná sẹ́kọ́ǹdì kan ọ̀rọ̀ ọ̀hún iná kínní iná sẹ́kọ́ǹdì kí láti sẹ́kọ́ǹdì ẹgbẹ́ àyà kan. kọ́ra kí wọ́n ti yàn bọ́nu náà wọ́n sì yọ ọ́ lásán ní ọmọ ìgbẹ́ náà mú un. àwọn míì ó sì máa bẹ ń bẹ̀ lọ gbére gbére àfàwà ni pé irú ẹni yìí gbére ń tiẹ̀ àbí kíni àbí yọ jáde. èsì lórí eléyìí ni pé àwọn wo ni ó gbé nu ní gbére òun ni gbogbo ẹni tí ọba jẹ́ kékeré ọba ṣe kíni àmọ́ gbogbo ẹni tó bá jẹ́ mùmínì tẹ́sẹ̀ rẹ̀ yẹ̀ ń bì fún mi ọ wọ nánu àmọ́ kò ní í ṣe kí kọ́dà ń bò míì wọ́n ní kọ́dà ń bò míì yóò jọ pé ọlọ́run lè pé irú àyà wa man yaqtul mu'minan muta'ammidan fajazaa'uhu jahannama khalidan fiha ẹni bá máa máa pa mùsùlùmí ọ̀dọ̀ ọlọ́run ní fáálí dání ìyá yóò máa gbé nu náà lọ gbére ni ó lè má gbé nu náà lọ gbére. àmọ́ n tó di sáàbù nu ẹsẹ̀ rẹ̀ tó kíni ó tó kọ́ máa gbé nu náà lọ gbére àmọ́ lọ́n ti jó yé wa láwọn àyè bòmíì pé bí mánì bá kù lára àyàn tí ò dún kíni ẹ́ tí ò máa náà gún lọ bó tilẹ̀ wọ́ pẹ́ tó nù náà ọlọ́run má fi tọ̀tù wà ní àti gbéná láéláé àti wọbẹ̀ kéèyàn kéèyàn jáde. aya Qur'ani ni suratul Ma'idah bi ayin wa sinnu bi sinni wal juruha qisas béèrè àfa wa ni pé ẹni ọyọ yàn lẹ́yìn ẹni ọyọ yàn lójú ṣé yọ san owó ojú ni àbí àlàáyínú bìláyínú ìwọ̀sínú bìsílẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ nù gẹ́gẹ́ bí ẹ̀mí náà ni àkọ́kọ́ ni pé ojú ẹni ọyọ yìí wọ́n yọ tiẹ̀ náà ẹ̀mí ẹni ọgbà yìí àgbà tiẹ̀ náà olúwa níbẹ̀ bá ṣe bẹ́ẹ̀ wọ́n dà kún fílípì sọ́ọ́ sí àyà ibi tí sẹ̀mí yín wà nù sí tọ́lọ̀ ń fẹ́ ló ń bi ẹ yọjú lámọ́yìn àbí ẹ pa lámọ́yìn àmọ́ yóò di àwọn tí ọmọ yọgbé yẹn kù yóò di àwọn tí ọmọ gbẹ̀mí ẹlòmíì kù nígbà bá ti mọ̀ pé ọ̀rọ̀ wa gbára tírílíọ̀nù rán bẹ́ẹ̀ bá gbẹ̀mí tálíkà bí olówó tó ní gbogbo owó ilé ayé yìí tọ́mọ rẹ̀ wá jẹun tó yó tán tó yìnbọn fún ọmọ bàbá kan tí ń gbálẹ̀ mo rò pé yé kọ́ wa ní ẹbí ẹ̀ olóṣì ni wọ́n gbogbo ni wọ́n kí ni wọ́n nídi bí wọ́n bá láwọn ò nídi nǹkan kan ẹ̀mí ọmọ olówó òun làwọn nídi wọ́n lọ sí o. ìtumọ̀ kí ni ìfọ́sù nìyẹn bọ̀tí ń gbò ní oṣù kan pé san díyà òun ni bí wọ́n bá láwọn ṣe kí ni bí wọ́n bá ní ọ̀dà àwọn yọ̀ǹda rẹ̀ ẹ má pa á ọ̀pọ̀ èèyàn ti wá lóòótọ́ àmọ́ ẹ má ṣe kí ni àwọn ọ̀fẹ́ gba ẹ̀mí rẹ̀ àbí ọyọ èèyàn wa lójú àmọ́ ń gba ọ̀rọ̀ ti rí báyọ̀ dá agbẹ̀bẹ̀ rẹ̀ ìgbẹ̀bẹ̀ wa pé ọ̀nà mélòó nínú ìṣẹ̀rí ọ̀nà méjì ìmọ̀ ìgbẹ̀bẹ̀ yányán àbí a àyọ̀ǹda àyọ̀ lójú àyè fọ́ àmọ́ ọ̀sán wo ìyá irú yóò la ní bá yọ ojú yẹn méjèèjì díyà ẹ̀mí pọ́nbélé ní ọ̀sán torí pé ti ń wúlò ní rìnnà o ti sàn yányán nù. mo kò ti yé àmọ́ kẹ́ ẹ tó máa sọ ilé yìí ń ó dìgbà tí àwọn ẹni wọ́n yọ tiẹ̀ tọ́ba ló wọn ò ní di kíni ẹ́ òun ò ní di sùpọ̀ àmọ́ bọ́ bá ti lóun ní di sùpọ̀ sùn ẹ̀kọ́ rẹ̀ ẹnìkan ti gbọ́dọ̀ ní pẹ́sọ̀ pé ẹ̀yàn gbọ́dọ̀ máa. ọ̀nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà sẹ́ni òun náà wà yá yìí ẹ̀kọ́ òun náà béèrè ìtọ́ àti fẹ́lẹ̀ mi náà kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́. ok pé ẹnìkan ó fi bàgbé àkọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ adájókòó yìí náà la akéwèé díẹ̀ àbí nínú àwọn àwọn wọ́ọ̀tì tí ò sínú dictionary wọn gbà tá à ń lọ léèwé òun ni kíni play by game kọ́dẹ̀ ni ọjẹ́ torí ìdí lọ mo ti listen to ẹni ọjẹ́ olórí gbogbo adájọ́ nàìjíríà tó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lọ́sùn ibrahim mustapha lọ́sùn publicly kò síbi kan nínú òfin àti ìfọ̀sẹ̀ríà o kò sínú ibì kankan láti orí dẹ́sẹ̀ òfin nàìjíríà tí wọ́n ń pè ní kíni wọ́n làwọn kan wọ́n kàn bó ṣe wù ní obsequiously nígbà tí yẹn ṣe nǹkan láti rí wọ́n smọ́gù rẹ̀ wọnú òfin ni ta ló wí yín adájọ́ àgbà nàìjíríà láti ẹ̀mọ́ ti sọ̀rọ̀ nàìjíríà amẹ́ríkà ni wọ́n ti máa ṣe gbàgbé no one way or the other lópin òjò ń bẹ ní òfin wa ó ti wá dàbí ìgbà tó ipá bí ilẹ̀ ní òfin nàìjíríà kọ́dà kò sí nínú òfin nàìjíríà ká tó má máa sọ̀rọ̀ kò tiẹ̀ sí nínú sẹ̀rí àná lẹ́yìn bá dáràn pé ọ̀dà torí ká gbọ́ yé o kẹ́lómi ọmọ gbọ́rọ̀ playback game pẹ̀lú ọ̀rọ̀ ọ̀sẹ̀ áfú pé àkọ́ àmọ́ lọ mú wa táwọn ń yíkọ́ wọn o ìyẹn ni pé ọ̀daràn tá a sì rí i pé ọ̀daràn ni bílíọ̀nù ló gbé ọ̀dà tó kù mílíọ̀nù kí ni yóò bàjẹ́ gbogbo owó yìí ta nínú ló mú wa lọ. ìmọ̀ káwa fún ọ lẹ́wọ̀n kan tí ò ní nítumọ̀ ẹ́ ìyá fi ọ lọ san fáìnì kan tí ò ní ní ìtumọ̀ kò bófin Nàìjíríà mọ́. fáwọn wọn kò dàrú bíi ọ̀rọ̀ ayé tí wọ́n làwọn tò débẹ̀ àwọn kan wò ó pé ńgbé yẹn jalè ntí máa pọ̀ jù náà ló lè kó sọ̀rọ̀ àpà ọ̀jalè bílíọ̀nù àgbà lọ́yà òun náà lọ́ọ́ gbà bàbá wíni rẹ̀ ń kọ́ọ̀tù yọ àbílù gbogbo nígbà tá bá fi ṣírò bíìlì lọ́yà <laughs> àdẹ́dọ̀ bìde alẹ́mọ́tún rí mú náà torí pé owó owó tó jí gbé yìí níyẹn bá jẹ́ bílíọ̀n tó fi da méjì fi ń gbà tí ìdajì rẹ̀ ọba fi lọ torí ẹjọ́ yìí ọmọ táwọn ẹni rẹ̀ kí máa ṣẹlẹ̀ nù o wọ́n rí lọ́ọ̀yà tí ọmọ tí ó ṣiṣẹ́ bẹ́rẹ́bẹ́rẹ́ jù fún lọ ìjọba ìsanwó púpọ̀ yìí nígbà tí lọ́ọ̀yà ìjọba sáláàjì náà wọ́n láwọn fún un. èyí tí àgbà fi wá wulẹ̀ ná gbogbo owó yìí at the end of the day ọ̀padà bọ́ máa lọ́wọ́ náà yín bí a pè ọ́ sí kọ̀rọ̀ pé sọ̀mọ̀ kó dínwó yìí. wàhálà wa wọ́n ti dààmú ara ẹ̀ lẹ́ dájọ́ ní ìbàdàn. kọ́dà tiwa náà mo ní ayé ètò báwọn ọmọ ìṣẹ̀yà o ṣé kí ni ayé ìlú. orúkọ yìí náà máa gbọ́ nù ìwé ìròyìn kan ìtàkùn kan dín gbogbo owó àwọn pẹ̀nsẹ̀míàs nàìjíríà ń gbèrú àbí àwọn tó ti fẹ̀yìntì tí wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹnìkan sì kó owó wọn bílíọ̀nù mélòó wọn ló kó bílíọ̀nù tó pọ̀ ló kó nígbà tí wọ́n sì wá ọba kò kóòtù náà ló ti ọba àtúndùwà yìí. ọ̀hún ẹja gbọ́ yé gbogbo ẹni tí ẹ bá ṣe èèyàn lọ́gbẹ̀mí rẹ̀ ẹni kan ní kí wọ́n pa ní ọ̀sán rẹ̀ ọ̀pá ẹran ọ̀pá jẹ ọ̀pá gbogbo àwọn eléyìí máa ń lóun owó ní tẹ̀lé àgbẹ̀. ebe ó ní iye tí wọ́n ń ta adìẹ tó ìṣẹ̀rí àwìnú gbogbo ní bá ṣe báwọn àmẹ́sẹ̀ rẹ̀ ọ̀nà méjì ni gbọ́yé o gbogbo ibi téèyàn bá ti lò fún ìṣẹ̀rí òfin wà ẹ̀tọ́ Ọlọ́run pé má ṣe é lọ ṣe é ẹni ọ wá gbé nǹkan ẹ ẹbí mọ̀dẹ̀ ti fún ládìẹ rẹ̀ padà ọ sọ̀rọ̀ hashtag fún ìláì bọ́lọ̀ ń bá rí ọ pé eléyìí tó ní pé wàdà yọ wà forí jù tí ọba forí jù ó sun ààrẹ jẹ láti ṣèyá ni ọ̀rọ̀ ẹbí ogun tó ń gbé náà wọn tún ti gbà ó ọ̀rẹ́ lómi ọmọ sọ yóò jáde lẹ́nu ìgbóhùn náà wọn ti gbà ó bí àwọn bá rẹ̀ tọ̀ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọn tó kú láyé kí wọn náà tó kú àjẹpẹ́ hakul ádámì ẹ̀tọ́ ti kíni tọ́mọ ọlọ́run ó kú ọlọ́run rẹ̀ torí bẹ́ẹ̀ yìí náà kú ó fi irun rẹ̀ àtàwẹ̀ sàn lálùkìyàmẹ́ àtẹ̀dúró náà mẹ́lẹ̀ mọ́fìlì tí dájú ẹnu sẹ̀ríà torí náà ẹja gbọ́yé o má ní ẹ̀sìn sẹ̀ríà ò mú ẹ̀mí ọmọ èèyàn ní kó kéré o síbi wọn ó ti léèyàn pa màálù ẹnìkan wọ́n pa adìẹ rẹ̀ wọ́n pa ọgbẹ̀mí náà ní ọ̀run owó ẹnìkan ní ó pè orun kíni orun owó ẹ̀yìn yóò sì bá ran owó méjì ní sẹ̀rí àmọ́ wa wò alimẹ́sílẹ̀ wàgẹ́ ìròyìn mẹ́sílẹ̀ ntọ́ bá jẹ kó nírú ó ní kíni ó ní irú òun ní sẹ̀rí à ń pè ní mẹ́sílẹ̀ kíní yìí nísìnyí ó nírú ó nírú rẹ̀ téèyàn bá mú ilé nísìnyí tọ́ bàjẹ́ àbó ṣe bákan tí adìẹ náà ní tó nírú rẹ̀ yọ lọ ra rú rẹ̀ rọ́pò ọ̀rọ̀ ẹ wá gbowó kọ́ àmọ́ níta bá rí i pé ní àlè ríru eléyìí náà kí ló kù tá a wà sí ọ̀wù wa mọ̀ bí ẹgbẹ́ ọ̀sẹ̀ yóò wà ní káwọn ìtọ́jú àti owó pé èèlò ló kó ẹ wà sí. gbogbo fi kulli al ahwal ẹ̀mí ọmọ èèyàn lè wọ́n gbà káàkiri. gbé kalẹ̀ báwo. Ah, ala kulli hal eh, alukur'anu kalamullah alukur'anu alukur'ani ọ̀rọ̀ Ọlọ́run ni àwọn àlùfáà wa wádìí pé ní kíni ń jẹ́ ọ̀rọ̀ ní wọ́n èèyàn kíni yàtọ̀ láàrin ìwọ́tọ̀ sọ̀rọ̀ àtọ̀rọ̀ rẹ̀ wọ́n ní alikalamu juz'un minka bí wọ́n bá ti tírìtì rẹ náà wọ́n ó tírìtì gíní wọ́n ó tírìtì ọ̀rọ̀ rẹ ó ní pé gbogbo ọ̀nà la gbọ́dọ̀ fi sàpọ́nlé ọlọ́run inú ọ̀nà kúfùrù ni kéèyàn yẹ̀yẹ́ ọlọ́run ọlọ́run bá yẹ̀yẹ́ wa èèyàn gbọ́dọ̀ gbogbo ńtọ́ bá jọmọ́ ọ̀rọ̀ àbùkù ìwà àbùkù iṣẹ́ àbùkù ẹ ṣe sọ́lọ́run o bẹ́ẹ̀ náà ni ọ̀wá gbọ́dọ̀ ṣe sí ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ọlọ́run wal Qur'anu kàlámù lọ lẹ́fìrí táwọn àfa irú ìta arábìnrin ìbéèrè náà àwọn sálàfù a máa wí bẹ́ẹ̀ lóòótọ́ pé inú tí ò bójú mu ni pé ilẹ̀ tẹ́mi rẹ̀ ń fẹsẹ̀ tẹ̀ táwọn fi bàtà tẹ̀ yìí èèyàn wá pé bẹ́ẹ̀ lòun ó gbé ọ̀hán nílé nínú àpọ́nlé alukóra ni wà nǹkan kan yẹ ó gbé kíni ó gbé alukóra ni. tá a bá rí pé ní example mọ̀kàn fún mi gbogbo bí èèyàn lè gbé nǹkan ó lè má ṣe lẹ́lẹ̀ náà gbogbo bí a bá rí i pé a ah, kò sápọn lé ń bi agbé kùránì torí bí kéèyàn wá kọ́ fóòlù kùránì nísìnyí kó fi háhò kan bẹ̀ kọ́ òdìdí kùránì wá fóòlù wá fi há ní ọkàn lẹ́nu àbọ̀yẹ̀yẹ rẹ̀ torí ká máa ń wo example wọ́n gbé lẹ́lẹ́nìkan gbogbo ọ̀nà tí ń bá ti ń túmọ̀ pé ní ọ̀rọ̀ ọlọ́run lé. mẹ́yìí tá arábìnrin wa wí èèyàn sí fìlà ó sí hijabu òfin kankan bí wa wà níbi tó ti yẹ kó gbé fìlà àbíbi ó ti yẹ kó gbé kó lo hijabu lọ́wọ́ tó ti yé àmọ́ èyí tí mo kàn fẹ́ pàṣẹ sí àkíyèsí wa nísìnyí òní pé náà àṣàkáṣà òní báyìí lómi bá fẹ́ ké kùránì nísìnyí wọ́n tún wá kọ́kọ́ sí i ìlà kọ́dà ọlọ́run kọ́ san eh, àwọn tíìfì mọ̀ mo wá ń lọrin bíi mo wà lókè tàn kan tí wọ́n rí tẹ́nìkan ṣe bẹ́ẹ̀ ọ̀nà ìbàbá náà sì pè ní publicly nílé àwọn ọjọ́ tuntun oríire nìkan ló ti ṣẹlẹ̀ ah, ah, èwo ni wọ́n tún dánwò yìí tí o lé o tún di gbẹ́gbẹ́ yẹn bá fẹ́ kí ẹni yìí fẹ́ lo wọn kan náà àwọn àfa àgbà ni ọwọ́ àkọ́kọ́ sí ìlà kalẹ̀ ọwọ́ àgbẹ̀yìn lobìnrin yìí ń wí dáadáa lẹ̀ tó lágbàá ni o bí ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nù làwọn kan ní ẹ bá dákọ ẹnìkan níbi ni wọ́n di wọ́n mọ́rí wọ́n lórí wọn ó fò lọ bí ti máa bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nù àti kéèyàn ó tètè pa náà bídíà ní gbígbóná nígbà tí yẹn dákọ anẹ́bùa Muhammad sọ̀rọ̀ torí orí ó fò kúrò ní ọrùn mọ́ àdákọ ọlọ́run common sense yẹ kọ́ máa sọ fún yàrá ẹ mẹ́jẹ̀ àgbà ṣètọ́nì láyé sí àdàkọ Ọlọ́run àdàkọ anábọ Muhammad sallallahu alaihi wasallam orí òfò kú Ọlọ́run abára dàkọ ẹnìkan tí ò tó ànábì Ọlọ́run wà á máa di ojú ọmọ yìí pé orí tẹbi ọba ṣe bẹ́ẹ̀ orí wọn ó. tó kúkúrú arábìnrin yìí bóyá ó wà nínú ilé ara rẹ̀ lápèjúwe ó máa sọ rìbíṣàn tí ó há tí ò sí níbi tí dandan pé kó bo nǹkan bá wà nínú condition bẹ́ẹ̀ tó sì fẹ́ sílè báyìí tó ṣe ń tọ́tọ́ ẹnu àwọn ibi tí ò ti lè ké ni pé eh, bóyá wà nípò jánábà lápèjú kọ́dà bó lọ ìdáàbò kò ní pé kùránì nípò kẹ́mi nípò jánábà èyí wọn apply sí àtọkùnrin àti obìnrin obìnrin ò sì gbọdọ̀ sí ìdáàbò rẹ̀ lẹ́ bọ́ bá ti kó nínú ilé ara rẹ̀ ó ké kùránì o kò ké. Okay, sí ọ̀rọ̀ fìlàsì ní nínú ẹ̀ṣọ́ ìsìláàmù látàrí ànábì Muhammad torí ká sọ pé ó yé ẹ lè kà tán sọ̀hábí ànábì kan pé ìmọ̀ ìṣèlú lẹ̀ torí náà àwọn àfáà ní nínú ẹ̀ṣọ́ kìí ṣe dandan o àmọ́ nínú kínni nínú ẹ̀ṣọ́ ìsìláàmù tó dáa pé pé bá a ti bá a láti ilẹ̀ nu òun kéèyàn ó dé nǹkan tó lè lọ́kùnrin àpé dandan kọ́mọ wa débi irú èyí pé àwọn kan wà fìfìlà kan kọ́ mọ́sálásí àbí pé sọ fẹ́ dó ń sáfù wájú àtẹ̀jù olóyún ọ̀gá mọ́ dáa kọ́mọ mùsùlùmí ọmọ ṣe kíni kọ́mọ fi nǹkan bo orí rẹ̀. ìbéèrè ńláńlá ni àfa béèrè yìí ọjọ́ tí wàá lọ ẹ̀ka sọ ìsọmárì yọ jàǹfà náà. béèrè ìṣẹ́bíbi tẹ́tẹ̀ ìṣe ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ máa wẹ̀wẹ̀ ẹlẹ́rú kẹ́ wá fa kẹ́ ẹ kàkàrà yín lọ́wọ́ ní táà bá béèrè ọ̀pọ̀lọpọ̀ ní òfin ìgbà rẹ̀ tó ní mà nínú ibi tí alifekul islami tí ó ti dá sọ̀rọ̀ àtẹ́bù àbí medical practice lọ́wọ́ pé ńgbò la lè dèkílé àpéyàn ti kú ńgbò la lè ṣe kí ni la lè dèkílé àpéyà ah, lamẹ́yìn ó ti ṣe kí ni nínú ibi tí kéwú dá sí nínú mẹ́dísìn torí pé lọ́dọ̀ àwọn oní medical practice oríṣi ikú méjì làwọn ní àwọn láwọn nìkan táwọn ń pè ní brain death kó kan clinical test. àwọn gbàgbọ́ pé béèyàn bá ti wà brain dead tó ti wà kíni brain dead kè fúnyẹ́híẹ́ o àmọ́ gbogbo adáadáa rẹ̀ náà ni o ti kú àmọ́ ti lè máa mí gẹ́gẹ́ bá a fa àtijọ́ kíni bá a fa àtijọ́ ìfúnyẹ́híẹ́ ni clinical. àfàṣe pọ̀ lọ́rọ̀ nígbò ni sẹ̀ríà tó fààyè gbà pé a ẹ̀nà ìdìbò torí pé bí ọba tí ì ṣe pé èèyàn ti kú gbogbo ń tá a wí pé ẹ gbọ́dọ̀ ṣe fẹ́ni tí ń bẹ láyé ẹ gbọ́dọ̀ ṣe fóun náà o ẹ gbọ́dọ̀ gún lábẹ́rẹ́ o abẹ́rẹ́ jọ̀ràn làǹkì àmọ́ nígbà tí èjì kú tá a fara béèrè ní kúkúrú pé ẹnìkan mí àpò òfin fún nísìnyí bóyá ru ẹni yìí ó ti wà brain dead àbí kò wà brain dead but whatever tó bá jẹ́ case mí kò tí ì wà clinically dead yanyan alimawutu ìsìnkú lára ti máa ṣe ní brain death ní alimawutu àdìmọ̀ ìyí tí ó bá sì kú yanyan yìí alágbàáyé gbogbo ń tá a bá ní tá a fi lè ṣe kíni tá a fi lè ṣe ìlàjù àǹtíríjì rẹ àǹtíríjì ẹni ó sì wà ní kíni ó sì wà láyé náà nù ẹni rú pé irú ìta àfa béèrè yìí láìsí ní ọ̀rọ̀ kọfẹ́ ní lọ́kànbalẹ̀ jù orí ẹ̀sìn ló tọ́ pọ̀ ní àwọn onímọ̀ wa títí téèyàn ó fi wà clinically bẹ́ẹ̀ láyé náà nù. òun lẹ́sìn rí i pé kọ́dà kìí ṣe àwa mùsùlùmí nìkan ni irú nǹkan báyìí àfẹ́tì. àwọn yahudi àwọn yahudi kọ́dà tí wọ́n lé lórí ọ̀rọ̀ brain death clinical death. arákùnrin kan náà àwọn ọ̀tá ìsìláàmù ni wà kàn fẹ́ fọ̀rọ̀ rẹ̀ kàkiri ni àjèjì ni ò bọ́lọ̀ pẹ̀lú iṣẹ́ ẹ̀rí ìṣàrò ni wọ́n ń aburú tó pọ̀ àmúgbọ́ lọ́wọ́ wàá fẹ̀sìn rẹ̀ látàyé náà ni lórí ilé rẹ̀ náà ni wọ́n ló ti ré bọ́ àmọ́ tí ń lọ mú ní lórí àjà àgbàlagbà ọwọ́ arígbọ́ láti tó lé lọ́dún méje kò sì kú ẹni àmọ́ ti wà bírèǹdẹ̀ wọ́n ní kọ́dà ní òfin tàwọn Yahudi náà nìkan gbọ́dọ̀ fún ọwọ́ á lórí ó lẹ́ ń pè yí jọ́ máa fi mí yìí hmm? náà wọ́n fi dín nǹkan wọ́n ní machine kan tí alimuhimu bí afa àti òun ti ń dá mímọ́ àmọ́ kéèkì yẹn yẹn ojú oṣù méjì lọ nísìnyí àbí nǹkan yẹn ṣẹ̀ṣẹ̀ kéde pé ọ̀rẹ́ ìṣàrónú odi wa fún yẹn yẹn ọlọ ọdún kò ní ọdún kò lẹ́sìn lọ́dún méje tó lò lórí machine. tọ́pọ̀ balẹ̀ títí déyìn rẹ̀ kú yán yán náà nù. Allahu a'lam wa sallallahu alaihi wa sallam. aga yapayım da Mutlu ayı izleme büyüyeceğini ya. Mutlu olduğunu anlatıyor. Tamam onlar